الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إن أردت يكي مسلمكم ما نقال وأقاتلوا إواسكو سيويا مهيم náà ni kó máa nípa báwo la ti ṣe ṣe ẹ̀tẹ̀yẹmọ̀ ẹ̀tẹ̀yẹmọ̀ ó jẹ́ ìmára kan ilé ìta máa fi èrò pẹ́ ṣe ó sì wà lẹ́ni tó ṣe pọ́ wá omi kò rí omi bẹ́ẹ̀ náà ni ẹni tó rómi ìmọ̀ tó ṣe pàtó débẹ̀ kò lè rọrùn fún un ó lè la ẹ̀mí lọ ó sì lè la ẹ̀rú lọ islam gba kò sì tẹ̀yẹ̀ mọ́ bẹ́ẹ̀ náà lẹni tó ṣe é pé omi wà ṣùgbọ́n tó bá lò ó ṣe é ṣe kọ́ fa rẹ̀ àbí kó ṣe sábàbí tí ara ẹ̀ ti ń ṣe tí ara yìí kọ́ máa tètè sàn gbogbo ẹni tó bá ti ní àwọn àtiwọ́ báyìí ó lè ṣe tẹ̀yẹ̀ mọ́ tó tutù bá mú téèyàn rí pé kò lè rọ̀ lọ́rùn láti pé kí wọ́n máa sàlọ̀ àlá pẹ̀lú omi tútù nígbà tó ṣe pé kò lómi gbóná eléyìí tó lè lò tí ó sì rọ̀ lọ́rùn láti rí nǹkan fi gbé omi kaná tó ní ó fi gbóná tí ó fi lò ó sì nǹkan tó burú ìpè kó ṣe tẹ̀yà mọ́ àwọn sàhábà wọ́n wà ní orí fẹ́ kánàbì sallallahu alaihi wasallam ẹnìkan ó wá ṣèṣe lójú ogun tí wọ́n lọ yìí gbàtí ilẹ̀ ó tún má ṣe ó tún jí pẹ̀lú jánábà gbàtí ó béèrè àwọn sọ fún pé kọ́wọ́ ẹ̀ náà ni tí kò sí nǹkan míì tí mo lè ṣe wọn láyà kó kọ́wọ́ ẹ̀ náà ni òtútù sì ń mú kíkakíka ìwẹ̀ tọkùnrin yìí wẹ̀ tó da omi sórí lójú ọgbẹ́ ó sì sábà bíi tẹ́mi eléyìí gbàtàn dé sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó ń fún níròyìn nípa tó ṣẹlẹ̀ ànábì sallallahu alaihi wasallam ń bá wọn wí nítorí pé àlàyé tẹ ṣe fún èso ńlọdọgba ẹni tó ṣe pé o ti ní ọgbẹ́ lórí òtútù sì tún mú kíkankíkan ẹ wá ní àfikọ lọwẹ nítorí kọba àní jánábàlà eléyìí túmọ̀ sí wípé ìwọ náà lára òtútù ti mú ó ti ṣe jẹ́ pé ó lè má ti mú lọ títí ṣùgbọ́n alára gbàdúrà wa lọ wọ́n mara rẹ̀ ó sì mọ̀ pé ó ti ti ṣiṣẹ́ mú yẹn ó léwu púpọ̀ lórí àlàáfíà tiẹ̀ tó o bá tún wá fomi tútù tó o bá fi lè fi kánra ó lè má gbọ̀n pẹ́pẹ́pẹ́pẹ́ tó ní rọrùn fún ọ kò sí nǹkan tó burú pé kò sí tẹ̀yàmọ̀ àtẹ̀yàmọ̀ òun náà ní ká fi ọwọ́ wa méjèèjì iná àtẹlẹwọ́ wa ká fi lu ilẹ̀ ọwọ́ tó fi lu lẹ́wọ̀ ọwọ́ àgbà pẹ́pẹ́pẹ́ àyèbáàmà òkúta kan tàbí nǹkan kan lè sẹ́kù lọ́wọ́ rẹ̀ kó lè bàjẹ́ kókó ń bẹ́ ọwọ́ àmọ́ wáyé ó fi bọ́ ojú rẹ̀ ó fi bọ́jú káríkárí. Kari ọwọ́ nǹkan náà ó tún fi ó tún fi pa ọwọ́ rẹ̀ méjèèjì ọ̀pá ọwọ́ ọ̀tún mọ́ ọwọ́ òsì títí di ọ̀rùn ọwọ́ lọ́ba tán àmọ́ olùkọ́ dania tí kò fẹ́ ti tẹ̀yà mọ́ tó bá ti ṣe bẹ́ẹ̀ tán ọ̀làǹfààní láti fi irú tẹ̀yà mọ́ mi láti lọ́ọ́ fi ṣe sọ̀dá ǹjẹ́ a lè fi tẹ̀yà mọ́ mi ọ̀kan tá a lè fi fetí sọ láti fa lọ ọ̀rọ̀ pọ̀ lẹ́nu àwọn olùmọ̀ ṣùgbọ́n gbogbo wọn náà wò pé tó bá ipa bá lò fún náfìlà tó ní ṣe pẹ̀lú sọ láti ọ̀ràn yẹn táwa ti sọ láti ọ̀ràn yẹn lẹ́yìn rẹ̀ tí ọ̀pẹ́ síra wọn wọn ò kò lè gbé bí ẹni tó fẹ́ sàṣùbà kò lè ṣe rọ̀kàtà àlùfẹ́jọ wọ́n gbé tó bá ti parí rọ̀kàtà àlùfẹ́jọ iná lẹ́ sàṣùbà èèyàn mú mọ̀yàn gbé e ntí máa ba àlùwàlá jẹ́ òun náà ní máa ba àtẹ̀yàmùm jẹ́ pẹ̀lú àlékún ike tó bá yẹ kókò sómi ló mọ ti tẹ̀yàmù tómi bá ti dé tẹ̀yàmùm rẹ bàjẹ́ tó bá ti kó lálàáfíà tó bá mọ ti tẹ̀yàmù tó bá ti gbádùn tẹ̀yàmùm rẹ kò sáàyè fún ma bí ẹni tó akó tutù ló mú. yọ ṣe tẹ̀yẹ́ tó bá ti tó tutù fún ọ òtútù mọ́ láàrọ̀ tó tutù tó mọ́ lọ́sàn nígbà tá a fẹ́ ṣe nígbà tá a fẹ́ ṣe láàpù mọ tí ò kó lè débi tó mi wà ó kó fún mọ eléyìí báwo la mọ abẹ́ ọlọ́ òfin alálẹ́kùn àgbọ́yé nínú ẹ̀sìn wa wọ́n ràn wá lọ láti máa fi ṣe wa o ó sọ àwọn ìta máa ń ṣe látẹ̀wọ́gbà wọ́n máa kọ́ ti ṣe wa lọ́wọ́ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك واتوب اليك